kí àwọn ọlọ́pàá tó pa mí lọ́mọ kí wọ́n fojú winá ìjọba ni o nítorí pé ìdájọ́ òdodo mo fẹ́ lórí ikú ọmọ mi. ní ọjọ́ tí ikọ̀ BBC dé ilé Sulaiman Ayéyẹmí ọ̀dọ́mọkùnrin akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gbogbo nìṣe Kwara Polytechnic gbogbo rẹ̀ ló dákẹ́ parọ́rọ́ o tí ọ̀pọ̀ èrò tó ń lọ tó ń bọ̀ sì ń káwọ́ gbéra ní ìdárò bẹ́ẹ̀ ni àwọn mìíràn ń káwọ́ mọ́ orí tí wọ́n sì ń fi ẹsẹ̀ janlẹ̀ o omijé lójú ohun ọ̀fọ̀ lẹ́nu ni alhaja fausa àtayẹyẹmí karim fi ń ṣàlàyé bí ọ̀rọ̀ ikú ọmọ rẹ̀ sulaiman ayẹyẹmí tí ìròyìn gbé síta lọ́jọ́ díẹ̀ sẹ́yìn pé àwọn ọlọ́pàá kan lù pa ní ìlú ìlọrin ṣèbí wọ́n ní kò sí ẹni tó mọ òkòlò lóde ọ̀yọ́ kó tó di pé ó dáná sunlé ọba kò fẹ́rẹ̀ sí ẹnikẹ́ni yàtọ̀ sí àwọn ènìyàn olùgbé lágbègbè àdábàtà nílùú ìlọrin ní ìpínlẹ̀ kwara tó mọ suleiman àti ìyá rẹ̀ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ láabi yìí ṣẹlẹ̀ sí ilé wọn o alájà yẹyẹmí ní owó àti ẹ̀bẹ̀ látọ̀dọ̀ ẹnikẹ́ni kò lè tán ọgbẹ́ ikú tí ikú ọmọ náà dá sí òun lọ́kàn nítorí náà ìdájọ́ òdodo ni òun fẹ́ láti mú kí omijé òun nù kúrò kí àwọn tó pa ń lọ́mọ náà kí wọ́n jẹ̀yà ẹ̀ṣẹ̀ wọn kí wọ́n lè mọ bí ó ṣe ń rí lára ó ní ọmọ òun kẹ́kọ̀ọ́ yege nínú ìmọ̀ kọ̀ǹpútà computer science tó sì yẹ kó lọ fún ètò àgùnbánirọ̀ NYSC lóṣù kínní ọdún 2025 ṣùgbọ́n wọn kò jẹ́ kóun jèrè ọmọ náà ìyá ológbe náà tún ní ọmọ òun ó ní àìsàn asthma gẹ́gẹ́ bí àwọn ọlọ́pàá ṣe ṣàlàyé wọn ní irọ́ tó jìnnà sóòótọ́ ni nítorí pé bí nǹkan bá ṣẹlẹ̀ tó jẹ́ ìhà ọ̀dọ̀ ọlọ́pàá ọlọ́pàá máa wá irọ́ láti fi bu ẹ̀ṣẹ̀ wọn mọ́lẹ̀ ìdájọ́ òdodo ni mo fẹ́ lórí ikú ọmọ mi ó fi kún pé lílù tí wọ́n lu ọmọ mi ló ṣokùnfà ikú rẹ̀ nítorí pé ọmọ mi ò lè láìsàn asthma kí èmi ìyá rẹ̀ kí n má mọ̀ ó wá yà mí lẹ́nu bí àwọn ọlọ́pàá ṣe purọ́ bàǹtàbàǹtà pé ikọ́ asthma tó ní ló ṣokùnfà ikú rẹ̀ ẹ̀yin ọmọ orílẹ̀-èdè nàìjíríà àti lágbàáyé mò ń ké gbàjarì sí yín pé kẹ́ ẹ gbà mí nítorí pé wọ́n ti ń fẹ́ fi ọwọ́ bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀ ìdájọ́ òdodo ni fún mo fẹ́ lórí ikú ọmọ mi kí àwọn tó na ọmọ mi tí wọ́n lù pa kí wọ́n sì lọ sí ẹ̀wọ̀n gbére Rotimi Orílọ̀ àló tí ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán Wisdom Yard.